walimani asọ́nà bíi duwa ibi rahmatika ya ara amarrahimin mo ki gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa yorùbá ní bọ́bá kó bíi ijọ́ mẹ́ta ẹ̀kú àti làákìrẹ́ ẹni àárẹ̀ ti di ẹ̀kú àti lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ Milan FM ninety nine dot zero àtúndébà àti dé yorùbá lájí ṣe bí ọ̀yọ́ làárí ọyọ́ èṣe bí bàbá ẹnìkan ọ̀kan nígbà ọ̀jẹ́ pé kọ̀píkọ̀pí gbogbo ẹni wọn bá ń kọ́pì rẹ̀ òun ni ò ní sùn torí kó lè máa sún síwájú iléeṣẹ́ wa ti dé báyìí àmódé sígbà aláyọ̀dé ọdún iléyà la fi wọlé ọdún iléyà tí màá fẹ́ káwò yìí mo fẹ́ wò pé ẹ̀yin olè mọ̀ yóò sọ́jọ́ sọlọ bọ́lọ̀ ti ròyìn nǹkan rẹ̀ òun ni mo fẹ́ ká fọ́tò rẹ̀ lónìí ẹni tó jẹ́ sábàbí ọdún iléyà ó náà ní bàbá wa àgbà abul iman anabi ọlọ́run ti ń jẹ́ ibrahim òun lọ́lọ́run fi ṣe case study kí ni jẹ́ ọdún iléyà àti pé kí ni ẹ̀kọ́ tó fẹ́ kọ́ wa mo wá fẹ́ gbé bí kúránì ti gbé torí pé alukúránì gbé fún wa in a summary way bẹ́ẹ̀ lèmi náà ti fẹ́ gbé nítorí pásíkò ti lọ ó ní wàkọ́ a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim ó ní fàràdù bìí keidan àwọn ará àwọn mọ̀lẹ́bí anabi ibrahim àwọn rò pé ọ̀nàbí ọmọ yìí ń bá bọ̀ yìí bá a bá tètè pìtàn rókò rẹ̀ bọ́bá yá yóò máa gba odidi ẹran lọ́wọ́ ẹni káwọn tètè pa ẹ̀yin náà ti mọ̀ tán ṣe nígbà tí wọ́n ṣe tọ́lọ́wọ́n ọ̀pá ẹni tí wọ́n mẹ́ka tẹ́tì sẹ́mi rẹ̀ tí ọba ìtòkù náà ní kọ́ jáde ó rí i pé ńjọ́ tí àwọn ará mọ́kàrú débẹ̀ fànàbì òun náà rí i pé ọ̀gbọ́n ìjáde ló kù wá sí alákọ̀ọ́kọ́ ìtọ́ba náwó sí ẹ̀mí ẹni tọ́ba lọ sí fìlà kéèyàn fẹsẹ̀ fẹ́ ni nítorí ànábì Ibrahim wa sọ pé wà kọ́ọ̀là ọlọ́run anábìrán sọ lẹ́nu rẹ̀ pé ní ìza ibòn ilẹ̀ àrọ́ bíi sayadi ni ó ní sẹ́rí bí ọ̀rọ̀ kú báyìí ọ̀dọ̀ ní ìdájú kan kọ́lọ́run ọ̀fẹsẹ̀ mímọ̀ náà kó bá ìyẹn mi pé bá dàrú lójú àìlọ́bò mi kan ló lè béèlì rẹ̀ ọ̀gùn tẹ́dá bá jè sí kò sẹ́ni ó lè yọ ọlọ́run tó tọ́ mina salihin bí ọmọ ti pọ́n lójú tó e, ìpọ́njú ọmọ tí má ga tọrọ àbíkú aníbòun bá mi lónìí kó kú lọ́la kí wàá láǹfààní pé olóyún oṣù mẹ́ta tó fi ṣòfò nígbà tí àná Ibrahim bó ti jẹ́ pé ń jòwèrè ọmọ tó at one hundred and twenty years of age kò ti bẹ́ẹ̀ wíwíkúwí ó ní rọ́bì ọlọ́run o abuli mina salihin tọ́ba bùnmi lọ́mọ dandan kọ́ o àmọ́ bá ti pọ́ ọba kọ́ pé ó bùnmi mina salihin àwọn ọmọ tí wọ́n máa nàka sí pé ọmọ eléríire yìí ń lọ yìí inú sáàfù wọn ni o ti bá ń yọ yìí tó mọ̀ mí gbogbo ẹ̀yin tẹ̀ ń tọrọ ọmọ wọn tó bá ti kò yìí tọrọ pé ìwọ náà máa tọrọ rẹ̀ pé rọ́bì abùlì mina salihin máa rí peter ayam pé ọlọ́run bọ́ bá bọ̀ mí èyí tó dáa ní o bọ̀ mí kọ́dà àwọn tó ti bí náà suratu safati kọ́ lọ wáyà hundred ó ní rọ́bì abùlì mina salihin fún ẹni tí ò bá mọ sura sofat èyí tí mo gbà lérò ni pé quran thirty seven a verse hundred àyà ọmọ rìpíìtì rẹ̀ bọ́lá wọn bá dára fún ara rẹ̀ ní ọ̀dà ọlọ́run nígbà tó ti wí bẹ́ẹ̀ fábàṣánnáwó fáwákì àtúnlíjàwáp ọlọ́run láti ẹ̀ wéṣì táìmù mọ́ ìta àṣefún nípa fún ròódùnú bí gulamin ali ìpè ọmọ kan gulamin ali ọmọ onísùúrù ẹ rí i pé tọmọ bá ní sùúrù àtilẹ̀ ni wọ́n ti fi ọ̀nà rẹ̀ sí i la tọ́mike bá ní sùúrù láti ilẹ̀ ni ó ti máa jẹ́ léríire nínú ilé wọn gangan kó tó di pọ́ jáde sínú ayé sùúrù lódì tàbí pọmọ yẹn ní làákàyè sùúrù lódì tàbí pọmọ yẹn ro ìtọ́là ògbé wá sùúrù lódì tàbí pé ọmọ yẹn ìsalájẹ tán sùúrù lódì tàbí pé tó bá kọ òun nìkan nínú ilé ilé bàbá rẹ̀ ò ní tú ọlọ́run nírú ọmọ bẹ́ẹ̀ la fẹ́ bùn Ibrahim lójó pẹ́ ẹ wo ẹ jẹ́ give example kan láti inú oyún lọmọ sùúrù tí máa ń jọ máa rí ọmọ tó bá ní sùúrù ní oyún ẹ rí i pé kò ní máa gbogbo gbùrùgbùrù tí ọmọ dànù ìyá rẹ̀ rú díẹ̀díẹ̀ ni ọmọ ṣe ìyá rẹ̀ ọmọ ẹgbẹ́ ah wàhálà òun ti lóyún oyún ilé ìyá ah, ọlọ́run fi rọ̀hún lọ́rùn púpọ̀ torí bọ́mọ yẹn ní sùúrù ni tọ́ba tún á dáyé náà ọmọ oníjàgbá máa sọ abiyamọ ni torí kò ní jẹ́nìkan ó gbé òun ìyá rẹ̀ nìkan náà ni bíi ti àtàrodo ni tí ọmọ ké àmẹ́yìn tó bá ní sùúrù àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n rẹ̀ ó gbé lọ tí ó bá jẹun nìkan ni kálukó ni ọmọ rẹ̀ yìí ah, orí ìyànjẹ púpọ̀ kò tiẹ̀ sí kò kí ń disturb rẹ̀ ara ẹ̀nu tẹ́ bá tọrọ ẹ tọrọ ọmọ tó ní sùúrù torí pé òun ló ń determine pé ọmọ tó ronú ọjọ́ ọ̀la fọlámà abálaga máa hùsàyàn kúránì nígbà tí ismaila bẹ̀rẹ̀ sí dàgbà ó dàgbà ó dé stéèjì tí èèyàn máa dúpẹ́ pé ọmọ yìí ti ń mú bí mo ti rí ọmọ yìí ti tó ránṣẹ́ ó ti kọjá àgbékọ́rùn lóko tí àwọn tóbi ti ń sẹlibrétì pé mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ kọ́ọ̀là at that point ni bàbá rẹ̀ wá pé yáàbù nẹ́yà tẹ́ bá wọ yìí ẹ rí ìfẹ́ ìfẹ́ wo ìfẹ́ ni títí ń wá tí ò rí ẹ̀yin náà mọ̀ bí ó ti rí lójú abiyamọ èèyàn tó wọ ọmọ ọgbọ́n ogójì kò rí ó pé àádọ́ta kò rí ọdọ́gọ́ta kò rí ọgọ́rin kò rí ọnwa á lọ kan ọgọ́rùn márùn kò rí ọwọ́ àdọ́gọ́fà ìgbà lọ́lọ́run tó wá nà kan sí ẹyọ kan yìí wá ní dondo tí ń wò lójú ṣé ẹ mọ̀ kí tó wá pé dà ni òkan ni mo bí tí ibọn mọ́ jẹ́ ẹ má bàa lù ú tí padà di tíjọba ọba lù gbogbo wa tó wọn ní spare your spare rod if you spare rod you spoil your child gbogbo gbà spare the rod and spoil the child tó o bá ti wò pé ẹgbà yé ìṣẹ́gbà ò ní nọmọ rẹ ò fẹ́ pa lẹ́kún ìjọba ọ̀padà bọ ọkọ lẹ́kọ̀ọ́ tí wọ́n kọ̀ tó ọkọ̀ ọ wá lè pe mandala lọ́rọ̀ rẹ̀ ọjà sí ayé john tí wọ́n sọ pé ta ni kò sẹ́ni mandala o ńgbà wọn ti gbé ilé àwọn kérémọ́njé lọ́bẹ̀ nísìn kálukú náà juwọ́ sí mandala ni tọ́ba rí báwọn ìwọ ni kó rò lẹ́mí ara rẹ pé kí ló fẹ́ kọ́ ọmọ yọ yá anabi ibrahim ó tọ́ ọmọ rẹ̀ nítọ́ pé bó bá di lọ́la kóun ò lè jẹ́ fàárí ó ní ya abunẹ̀yà ìrẹ́ ọmọ mi kékeré yìí ẹ rí i pé tí ọmọ àti bàbá bá ti ń pera wọn mọ́ra wọn ìfẹ́ hàn nú lé òun my dad my mom my pet my baby wọ́n ń dunnú síra wọn ni ọmọ tí ò bá wúlò kódà nígbà bẹ́ẹ̀ bá ti fẹ́ wọlé lọ́sọ̀ pé ó dé o ọ̀hún lọ́sọ̀ pé àǹdáàdì náà ti wọlé ni wọ́n dé wàhálà gbogbo àwọn ó wọlé ni ìyẹn mi pé affection kò sí nínú ilé o amálẹ̀ anabi ibrahima ìfẹ́ mbẹ́mbẹ́ ló jẹ́ kẹ́ gbọ́ tó pọ̀ ọmọ rẹ̀ pé èrè ọmọ mi kékeré ó ní inni ara fil manami ani asbauka ó ní mo fojú gánni rẹ̀ wọ́n fi hàn mí lójú oorun kí ni wọ́n fi nǹkan náà mí wọ́n fi hàn mí pé yìí ń dúwọ́ ìwọ ọmọ mi ìpè ń dúwọ́ fanzur mada tara ẹ wá wo ó wá jù sí ọmọ yẹn pé kò fẹ́ jẹ́ bàbá tara tó bá rí báwọn ọmọ mi mo fẹ́ kó o rò ó nínú ara rẹ mo fẹ́ kó o rò ó ṣé kí ló fẹ́ kí n ṣe ṣé kí n gbọ́ tọlọ́run ni àbí kí n má ṣe tọlọ́run ọmọ rẹ ní kọ́ọ̀lá ya abat ẹ̀wọ̀ ọmọ náà at the point tí bàbá ẹ̀ bá a sọ̀rọ̀ pé wọ́n ní pa ọ́ sẹ́ẹ̀mọ̀ pé tó bá jọmọ míì ni yóò yí ojú padà ni tẹ́ ẹ bá ń gbọ́ pé yóò change line fún bàbá rẹ ni síbẹ̀ ó tún ní ya abati my daddy ó ní if almatumaru in tí wọ́n bá ní kẹ́ ẹ ṣe ẹ ṣe sátẹ̀jídù ní insha allah mina sabirin mo da mo pẹ̀lú ògbọ́lọ ẹ bá mi lọ́mọ tí ò ní kó yín tàbí ọmọjọ́ mẹ́jọ mo ṣe sùúrù at the point of death ṣé ẹ mọ̀ pé ó ní bó ti tọ́ ọmọ rẹ̀ tọmọ yẹn fi gbà á gbọ́ tí ọmọ mi ibẹ̀ bá dé owó oúnjẹ rẹ̀ lásán kù bàbá wọn ṣẹ̀sìn gbogbo àdúgbò ọgbọ̀n owó aṣọ lọ́fẹ́ sọ torí ọlọ́run òbò bàbá rẹ láti rí lọ́dún ni sọmọ pé o kò níbi tó ti fẹ́ ru bàbá rẹ̀ dé èso ọmọ dáadáa ni ọmọ rẹ̀ ni Ismail bàbá rẹ ni wọ́n ní pa ó ní ẹ̀mọ̀ nsó mọ́ máa pẹ́ ẹ̀ ní ṣe ń tọ́lọ́wọ̀n ọ̀ràn yín ẹlòmíì ò trust àwọn tóbi ẹlòmíì ò gbà wọ́n gbọ́ nígbà tó gbòbí rẹ gbọ́ ọmọ òsè gbọ́ gbọ́ nígbà tó láàánú wọn ọmọ òsè láàánú rẹ̀ ara ẹ̀kọ́ tíléyà fẹ́ kọ́ wa nu ó fẹ́ kọ́ wa ẹ rí i pé àwọn ọmọ tó bá sì nífẹ̀ẹ́ yìí náà kìí ṣe pé ọdún léyà jẹ́ nǹkan kan ọdún dùnú pé mo fẹ́ ẹlòmíì àtìlú èbó ni ó ti wálé torí pé ó fẹ́ mo mọ ẹnìkan Alhaji wa ni president Muslim Association ní Birmingham ọdún léyà báyìí yóò ní bóun ọba wá Nàìjíríà inú bàbá ò ní dùn ẹnìkan sì bẹ́ẹ̀ gbogbo kẹ́ńbẹ́ lọ́dọ̀ inú tiẹ̀ dùn síra ẹnìkan ni ipe kóhun sáà ti mọ̀nú ara òun pé inú òun dùn síra òun yóò máa ṣe fàájì kò ní rántí condition tó fàwọn ẹbí rẹ̀ sí irú ẹ̀ ara ti èjọ́ dúndùn fáwọn abiyamọ kanu nígbà tí wọn ò bá ráwọn kẹ ọlọ́run wọn ìrí wọn tí wọ́n rí ọ àpẹẹrẹ pé wọ́n ẹ̀yin náà tọ́ da ni bẹ́ẹ̀ bá tọ́ da kò síbi tọ́wà tí ò ti ní rántí yín pé kẹrí òun bí anabi Ibrahim ti tọ́ Ismail tó fi jẹ́ pé kódà ń jọ fẹ́ pa ọmọ náà yíhùn padà nítorí ìfẹ́ àtòdodo tó ti fi bọ́mọ rẹ̀ lò. falama aslama watalau liljẹbi ìgbà bàbá fi àwọn méjèèjì àtọmọ àti bàbá wọ́n jọ̀rọ̀ ọlẹ fọ́lọ́run kálukú gbà fọ́lọ́run lérí ntọ́ bá gbé wá watalau liljẹbi ó wá fẹ́ gbé ọmọ rẹ̀ lélẹ̀ ó ti fẹ́ gbé rẹ̀ lélẹ̀ ó du oyún pẹ̀lú ọ̀bẹ tó mú sẹmọ pọlọrun ò ní nàyàn tí ò ti dùn ọ̀rọ̀ pé mo fẹ́ ṣe ìfẹ́ ṣe kọ́ ọlọ́run fẹ́ kọ̀ǹfàmù pé sóòsì náà ọmọ ẹyọ kan anibrahimu du kíní yóò gé ó tún dú lẹ́lẹ́kejì ó tún dú àwọn afáàní à ah, wọ́n ní fúnra ọ̀bẹ ló sọ pé àkàì ah, Ibrahim amáranil alil olólùfẹ́ ọlọ́run pamílàṣẹ kí n bá òun dú ọmọ òun wọ́n máa ná anil jalil àmọ́ ọlọ́run tó ju gbogbo alọ́ ní ìtó bẹ́ẹ̀ ẹ wo ọlọ́run ni wọ́n á na dẹ̀yìn náà ànyà Ibrahim ọlọ́run ni wọ́n bá pe ibrahim tó igbe rẹ ibrahim kọ́dísọ dákítàrú yà á òwú bẹ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́pàá ọmọ yìí fọlọ́run ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ni pé ṣe rí àwọn ànábì ọlọ́run ò ní kankan lẹ́mìí ju ọlọ́run lọ ọlọ́run ló bá bàrà lẹ́mìí wọn. ìgbà tí ismaila adéhùn náà anabraham tún fẹ́ fi kọ̀nfàmù pé bí mo ṣe fẹ́ràn ọmọ yìí tó kò tó wọ ọlọ́run lọ́kàn mi ọlọ́run ní bó bá ṣe bẹ́ẹ̀ tí ò bá tó lọ́kàn rẹ̀ ó yá pa ó dẹ̀ lóun tó pa kó o lè máa pé ìwọ lójú gbogbo nǹkan lọ nínú ayé mi ẹlòmíì náà torí ẹ ẹlòmíì ayé tóbi lọ́wọ́ rẹ̀ ó fọmọ rẹ̀ dájọ́ ẹlòmíì ayé tóbi lọ́wọ́ rẹ̀ ó fìyàwó rẹ̀ dí ẹlòmíì ayé tóbi lọ́wọ́ rẹ̀ ó fàlàáfíà rẹ̀ dí bàbá wa sọ pé ẹnìkan fẹ́ fọmọ rẹ̀ dí fọlọ́hún ẹ̀rí pọ́lọ̀ tóbi ju gbogbo nǹkan lọ ìwọ ni kó o béèrè pé kí ló tóbi lọ́kàn tiẹ̀ kí ló bàbàrà kí ló kàkún gbogbo tó bá kàkún tí ń bá ti ń fara ni ọlọ́run la tí ń fara ni ìgbàgbọ́ ọlọ́run ọkàn rẹ nǹkan náà wúlò fún ọ àfi kó sọ́ra bó ti rí nǹkan òun yẹn tí ọlọ́run ó fi rí ibi jòkó nínú ọkàn rẹ anabi ibrahim gbìyànjú rẹ ọlọ́run ipò dodo lọ ń sọ bó o ti wá ọmọ nǹkó tó rí tọ́ dààmú kó tó rí náà kò tóbi gbogbo ẹyin tí ẹ rí tẹ wá kẹ tó rí eyín òyìn tẹ́ fi mà pé ẹ dúpẹ́ fọlọ́run ẹ̀yin ò ní pa tiyín àmọ́ ẹ̀jú lẹ̀ fọlọ́n ẹ máa mọ ìlọlé kéwú ẹ mú wọn lọ bí tí wọ́n ti kọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ọmọ tó bá ti ya kàtá tán lẹ̀ eyi èyí tí ọ̀gbọ́ tí ò jẹ́ rórun sùn mọ́ wọ́n wàá mú wádẹ̀ àfa ẹ̀dá kan mọ́ yìí wọ́n fẹ́ lé díẹ̀ abùnyín láyé àtọ̀run ó sì abùnmí láyé àtọ̀run ti ya kàtá tán tí ọ̀jẹ́ yìí sùn kọ́ mọ̀ àwọn ẹlẹ́ tí gbogbo ẹ̀ ń ṣe fẹ́rẹ́fẹ́rẹ́ ó ti wá bùn wá lérè yùn láyé àtọ̀run èyí tó ti wá di pé ń dirun títí yọ̀dí ilẹ̀ tẹ́ ẹ ti ká gbọ́mọ lọ́wọ́ bí ẹ̀mẹ́rin márùn-ún èyí ò lọ́wọ́ àmú alẹ́ àfa ẹ̀dá yìí ni wálé o ẹ̀yin tó tẹ̀ bá jẹ́ náà lẹ́jọ́ kàdánwò ọmọ téèyàn bá láti kékeré téèyàn fi àdúrà tẹ̀lé téèyàn fi àdúrà kí oru rẹ̀ téèyàn bí ismaila àti nàrórì tó padà dọjà àdùnnú fún anabi ibrahim ó ní kadhalika najzil muhsinin alukóhánì ní ibrahim bọ́lọ̀ tí máa san gbogbo èèyàn rẹ̀ lẹ́sàn-án yọ dàbí ìpọ́jú ẹ̀sìn wọn rọ̀ ni kò ní í rọ̀ ó lè sú atẹ́gùn ògbè lọ atẹ́gùn ti gbé èdò ìbànújẹ́ rẹ̀ lọ lónìí ibrahim inna hadha ó ní orí ń ta fi kàn yìí a lahu al bala'ul àdánwò tí gbogbo ayé náà padà rí i pé ni bímọ kó farúgbó ara bímọ ẹni ara bímọ gan bọ́mọ rẹ̀ bá kú ẹ̀ nílé túfọ̀ fún tọ́kílẹ̀sì pé ìwọ lọ́wọ́ àtún pa ọmọ fúnra rẹ̀ ẹ rí i pé psychologically tó bá pé èèyàn lásán nírú àwọn ànábì Ibrahim tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí yàn kódà kí ó jẹ́ pé kéèkú kó wá lásìdẹ́ǹtì kó wá ìkómà kó tó di pẹ́mi bọ́lọ́ rẹ̀ irú àbàbá òun gan òun kó ti jọ́lọ̀ ní pé táwọn èèyàn máa ń pé ta ló ní ẹ sọ fún ta ló ní ẹ sọ fún kó wá jẹ́ pé irú ẹ̀ náà lọ́lọ́run ní ọlọ́pàá ọlọ́run ládánwò tó fojú hàn la ṣe fún Ibrahim wọ́n fọ da iná ubi zibu iná àfin ọlọ́run la wá rà padà lọ́wọ́ rẹ̀ fídíà fìdáhùnù bizibu in àfin àìbí masibu in àfin àgbò nǹkan dúdú tó tóbi la ní kí kán fi padà lọ́dọ̀ anabi ibrahim pé kó fi rẹ̀ mí ismaila padà a jẹ́ pé gbogbo ẹran léyà tá a ní kíwọ náà pa lọ́dún ni òfin dúpẹ́ fọlọ́ ní alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní pé àìmọye ewu lọ́lọ́run gbé fọ́ lérí ipò ọdún tán bá ní kò pẹ̀ràn léyà ẹlòmíà gba èké ah, sọ̀rọ̀ yàn ẹni ó bá rí ni kódà àwọn àfáà míì tún bá yín sọ débi ké ẹ́ kò ní èèyàn gbọ́dọ̀ jẹ́ gbèsè rẹran léyà èmi am not in support nítorí pé gbogbo ayé yín tẹ̀ ń lò gan gbèsè ni ẹ̀wù tó wọ̀ gbèsè ni bàtà tó wọ̀ gbèsè ni fìlà rẹ̀ gbèsè ni gbèsè léwu tòótọ́ amáwọn tó ń fi gbèsè ṣayé láti fi sin lọ́hùn wá dìnira nísìn ọlọ́run lọ́wọ́ á rò kí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń tojú bọlé òun léèkì ilé yẹ̀mí wò ìjọ wọn bá wọ̀n fún ọ níbẹ̀ ike aláàjì alátẹ̀lá yìí bẹ́ẹ̀ bá fi ó yíwọ́ o odidi màálù kan la lè fi ké àmà ọlá àpògbó ń tọ̀hún gbọ́ yóò sì sáré lọ máa wówó màálù nkì torí pé ah bàbá wọn èrí nǹkan tí bàbá wọn èé bá a tí wí báyìí nítorí ni now ọlọ́run á wọ̀n fún ọ fúnra ọlọ́run lọ́wọ́n eléyìí níṣẹ́ o ọlọ́run ló lọ́rọ̀ rẹ jẹ àgbò lẹ́ẹ̀kan lọ́dún tọ́lọ́run lọ́wọ́ á ń dọ́gbọ́n sí ah ó fẹ́ fi ṣúkúrán lillahi ala ni'amihi alwafira ó fẹ́ fi dúpẹ́ fọlọ́n lérí ìdẹ̀kùn ọlọ́run tó ṣe fún ọ èyí tí ò sì fojú ká zahiran wa batina èyí tó pamọ́ èyí tó fojú wọn ọlọ́run ní wa tarakna alayhi fil akhirin ẹ wọ̀rọ̀ báwọn ọlọ́run ní bá a ti fi sàánú ismaila tá a fi yọ ọkọ̀ àdánwò kúrò lọ́dọ̀ rẹ̀ tá a fi dun bàbá rẹ̀ nú bẹ́ẹ̀ náà la fi tradition yẹn lẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ lọ́la kẹ́yìn náà máa ṣe gbogbo ẹni ó tiraka àwọn aráàjọ táwọn bàbàrà ọlọ́run àwọn ò rí bíi tiwa nítorí kí ẹnu ọ̀bẹ ọmọ sílẹ̀ kún ó lè rádéhùn ọlọ́run ṣe ìmí inú wọn ti lọ ra àgùntàn kékeré kan yóò máa tọ́jú rẹ̀ bàbá mi ò rè wúrẹ́ yóò fi síbì kan tọ́lọ̀n bá mọ́ wá yóò rà bọ́lọ̀n bá mọ́ wá yóò nìkan bá mọ́ èyí kékeré tóun ń sìn nítorí ìtìjú ọlọ́run ti ń bẹ lẹ́mìí wọn ṣùgbọ́n ẹ̀rọ àga wọn ti ní ìsọ̀rọ̀ àyàn súnà àkádà ni súnà àkádà ànábì ní ìkankan pa bẹ́ẹ̀ sì ni ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ò ní torí pé òun rówó oṣù ń gbà owó oṣù tó gbà tó fi sanwó rẹ́ǹtì lé rẹ̀ kò bọ́ sáwó oṣù tó fi sanwó sukú ọmọ àwọn nǹkan wọ̀nyí ẹja bàbàrà ọlọ́run ọlọ́run sàlẹ̀mù alẹ́ Ibrahim ọlọ́run kó máa bá gbogbo àwa tí a sọdún àtàwọn ọmọ ìyá wa ọlọ́run kó máa bíléèdè wa ọlọ́run kó máa bá gbogbo alápapọ̀ ẹja fẹ̀mí sí i pé bọ́lọ̀ ń bá kẹ́ á dà padà sọ́dọ̀ ọlọ́run bí ọba tí ì kẹ́ ká máa bẹ́ nítorí pé ẹ̀yìn ò kí ń bẹ lọ́hùn kéèyàn ṣàgbákò anábìrìmọ̀ bẹ lọ́hùn ọlọ́run padà kó yọ àti ismaila ọlọ́run nígbà ọ̀yá tí ọ̀pá ismaila mọ́ á padà bùn ní isahak ọlọ́run jogún ayé fáwọn méjèèjì àti ìtàkọ́kọ́ òun jọ̀gá alárúbá ìkejì jọ̀gá àwọn èbó àwọn náà wọ́n ń láyé gbogbo ohun téèyàn bá filẹ̀ fọlọ́run dáadáa mi ni ó tẹ̀lé ibi ní ti dúró lónìí pẹ̀lú ògo ọlọ́run tó bá dijọ́ mẹ́jọ aago mẹ́fà la pàdé lórí alburhan asalaamualeykum wa rahmatulahi wa